البدع في مجال العبادات في مجال العبادات في مجال العبادات وتقرب إلى الله وتقرب إلى الله البدع البدع عن في مجال العبادات كله أمونا ما الرجوع وتقرب إلى الله وتقرب إلى الله لأن كنا عتني إنت نرجو البدع في مجال العبادات ومجال العبادات الفيل أما آه أي صدق فيل أي صدق حتى لك فيل يوم مرض أي صدق في عبادة ما قل عبادة وتقرب إلى الله ما هي بسكوك إلى مدك

hikma duniani في مجال العبادات ايه ترجع في عبادة في هذا الزمان في زمن يجري كثير ها كثيرة كثيرة أغانيكو إتنانا والأصل ما من quotation mark open quotation mark تبدي هو هو na gane ko usulul fiki na gbọdọ usulul fiki ko ẹna gbọdọ mẹ bóga kwami kakatọ n'alẹ mẹgbọn yẹ ma ba àmì málẹmi mùsùtẹ́yìdì málẹmi mùfidú tí málẹmi òtẹ̀mẹ̀jẹ̀rì tí èyí ẹ̀rọ àwọn والعقل في العبادات التوقيف àtọ̀ọ̀kì ọya mami close quotation mark kóró yìí nà jẹ́ wọ̀làáfìlò fi ìbàdáàtì àtọ̀ọ̀kì alùgbọ́jì mínì ni ó gẹ́lẹ̀ ó yí wọn lè lọ basically or originally anything na ń gbógi mú dàgbé ìbádá if is tawkif ẹ máa ń dọ́ tawkif tawkif jẹun tomi ta lé ní ẹni ẹdún mọ̀nà di fifty naira tawkif uh-huh. ẹ́ بارك الله فيك But in the correction, in the correction, nadhani ku tawkif tawkif gide origin word lema hizi soda maduitan atawfik means ó nẹ̀dí ọlọ́run bà ẹ̀mí dìjọm bí máa ti ló ẹ̀ló máa ti gbé ẹ̀wé ẹ̀nà múdà ti ló ṣe ẹ̀tẹ̀ náà who was right ọjọ́ panigin tawfik ẹ̀wọ̀lẹ̀ break ẹ̀wọ̀n bí kìí ṣe ní ìbádá ọmọ rẹ̀ kẹ́ ẹ̀mẹ́rẹ̀ ẹ̀bàbọ̀tẹ̀ tawfik ẹ̀wọ̀lẹ̀ break ẹ̀wọ̀lẹ̀ pop ẹ̀sìsẹ́ni even èyí tìrí ní à kò bó wà dókèrè alórí ẹ̀jẹ̀ mẹ́ni rọ́sùlùm bí hóyírí lẹ́ bí gẹ́rí muhammadu mmadu wáyé kí wọ́n ní ṣe ní ọlọ́ ìjọ́gọ́ yìí tábí àbẹ̀tẹ́gẹ́ yàtọ̀ وما ينطق عن الهوى فما في التوقيف ونك يولا بريك قالوا ابا يو كاير ابا بزادتك سيدي انا وادي كواني وجوكو نشو نغانيكو الوقف يكو داغو من وقف يوكا تيبان وجو وقف يوجو وقف داغو òun ẹ̀bí ọ̀rọ̀ àwọn bà kíkọ́ dágbò ìyàlóòdé bẹ̀rẹ̀dínì tẹ́ kéde nàkọlà ọjọ́ kò ní jẹun your imam is on the way and the mid is here tẹ́ nàgbáníkó wọ́láàpùlò fílẹ̀ ìbáadáti origin ẹ̀hùn dùgbà tẹ́ ní ìbáadá àtàwọ̀pẹ́ oòlẹ̀ bí ọwọ́ káyẹrẹ wọn bà iye ìbádà dó fọ̀lá yẹ́ṣ rọ̀dù ti yúsùnò yẹ́ṣ rọ̀dù oòlẹ̀ kí yá dẹ̀nà àdínì dóhán mẹ́rọ̀jẹ̀ mẹ́kọ́ mẹ́tẹ́mù mẹ́kájọ̀mọ́ mẹ́rọ̀jẹ̀ èrí mẹ́ta ìtẹ̀ta lè múdẹ̀ lú ìtẹ̀lú lè múdẹ̀ ọ̀ èbíẹ́ ìtẹ̀lẹ́lẹ́ mọ́mọ́ ẹ̀lá ẹnẹ dúkí dùkọ́ fẹ́lẹ̀ dùn ẹnẹ dúkí àtàkẹ́nẹ̀ kì lè kú mọ́dọ̀jẹ̀ ṣàdọ̀ àwọn ọjọ́ ìṣẹ́jọ ọ̀yẹ̀lẹ́ ìgbókì fún ẹ̀ka kọjà bá jẹ́ ayọ̀ ẹ̀ àdàmọ̀ ìṣọ̀lọ̀ lórí ọlọ́lọ́jẹ̀ oṣù màbá òní gbólótólótó tó tákà mẹ́bẹ̀rẹ̀ ọjọ́ ìgbókì fún ọ

شيء منها ولا يشرع او نادو دودو شيء نمدود منها اينا دين إلا بدليل شدت من هجة وكوه القرآن أبقي وكوه حديث وما لم يدل عليه دليل فهو بدعته وما لم يدل عليه دليل أنك وجدوا ما هو كمان وجدوا يعدون kakọ́ yọ́pọ̀ níbi kàní ó dàbí ló bẹ̀rẹ̀ wọ́n máa lẹ́mí ẹ̀dúlù alẹ́ ìhì bẹ̀lú ìlú ẹ̀hùn kẹfìdẹ̀ ìdúmọ́ ní kí wá púrùbù ojú mú ní kó ìkùránì kó àdíjì ní mọ̀mùdù akámọ̀nà títí ẹ̀hùn lẹ́sùn kọ́lọ̀ ẹ̀hùn lẹ́múdẹ̀hùn fọ́wọ́ àbìlẹ̀ àtòrì ẹ̀hùn lẹ́sùn gbédé àníṣe tó dẹ̀hùn ilẹ̀ kọ́wọ́lì yìí sọ́lọ̀lọ́wọ́ àlẹ́yìn ọ̀sọ́lẹ́m nkọ̀lá níbi sọ́lọ̀lọ́wọ́ àlẹ́yìn ọ̀sọ́lẹ́m mẹ́ni àmìlà àmẹ́lẹ́n lẹ́yìnsà àlẹ́yìn àmúrúnà fọ́wọ́ àrọ́bù ẹnì adàbìdáyé olóògbé mẹ́n ànílà ẹnẹ̀kì fóòtù kọ́lọ́ anẹ́lá kọ́lọ́ ọ̀la dú lẹ́ẹ̀sà àlẹ́yìn amúrùnà ọ̀dà wa máa wà ní ojú wọn káàkiri bọ́dé wà ní ìṣòro lẹ́fẹ̀dọ̀ ń ìlú abá àmà tó kọ́lọ́ lẹ bọ̀mú àwọn ọdún ń kọ́lọ́ lẹ́ba. òsì àdínì rẹ̀ bá máa ń reject máa ń reject àmọ́ inú èrò mẹ́gbà ní àmì yúùtù mẹ́gbà ní àmọ́ máa gbà ní àtòkò mẹ́mú gba ọ̀pọ̀nà ọjọ́ náà wọ̀húwà rọ́dù ọjọ́ wọn ó reject àmọ́ ẹ̀kọ́ ó reject àmọ́ ìtò dá ló wọ́n mẹ́rin ẹlẹ́bùn yìí máa má màtàbálẹ̀ àmọ́ ìlú ti ṣe

mama reject ni atame me bo ti ko mi ma de atunule mo ko lo ni ogo jo jo ni ona o ma to for who are roddu ma o reject kwa no jo na alu to wa ko wal ibadatu allati wala dalilun alaiha kimani huja du kidoja mkolole kamuna baadhi nini kathiratun kitanana kathiratun jiddan isenana tabali tabali tabali amukolo kamuna kanuja tikuda dini kihuja duma wujum kathiratun isenana minha a mìnà ẹ àmúkọ́lọ́ bẹ́rẹ̀ ti yọ ìmọ̀nẹ̀tẹ̀ nínú àbájẹ́ ẹ́ ìnẹ̀tẹ̀ náà mọ́nà gbàjá jẹ́ àjá ìrìnìyẹ́ ti a sàrà àwọn ọmọṣánukọ yóò mẹ́rin ọgẹ́lẹ̀ ẹ̀yàmì àwọn fídíà rẹ̀ ẹ̀tẹ́ nígbà mọ́nà ìpànú yá jẹ́ ó ká àwọn ọ̀ṣìníyà édù ẹmọ ọkọ̀ kàdẹ́dọ̀ نويت أداء صلاة عصر يوم الاثنين اقتدى بي مانع الحج الحج جبريل اقتدى بي امام الحج جبريل اقتدى بي امام الحج جبريل في بلدي أفضل نويت أداء صلاة قصر الفرل ابتداء به من عليه في بلد أفغان دمان وقنه الشريعة وجوده في الأفغان دم يوم الخميس الله أكبر أما بوي بعيان يبا أجاب ونيا بلاشو Mo kó o dẹ̀gbẹ̀dúgbẹ̀dẹ̀ àdàdàrẹ́ yẹ́ wí nígbò wá tí nínú ọgbọ́ ìyàtọ̀ ní yọ lọ́ṣọ́ra ẹ̀dẹ́ nìyí ìyàbó ẹ̀ka àkákẹ́rẹ́ wọ́kàlá ìní ìlú ògbó ìdí ìdúkẹ́ ọdọ́ ọ̀lẹ́jọ́ ẹ̀ọdọ́ wọn yọ òjìlọ̀wé tó ọdẹ́ àtàlátù ẹ̀ẹ́dùnmáà tí ìlú tẹ̀lé ẹ̀bí màmí alájìmọ́rò bí ọbẹ̀ àyàgbá ẹnẹ ẹnẹ tẹ̀lé jẹ́ yìí aká ìní àfẹ́dú náà ìní ọ̀kẹ́ jẹ́ ẹ̀dù ńlẹ̀ àti ní àfẹ́kà wọn ṣọ́kẹ́ dúdú olùmọ́mù mbẹ́bọ̀ ẹ̀ ṣe fẹ́ wọn ọdún election alẹ́sí ní pọ̀ náà yóò àgánìkú ilẹ̀ náà yẹn sánà ọjọ́ mìíràn mẹ́ta